الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا عباد الله اتقوا الله تعالى حق تقواه واعلموا أن الله سبحانه وتعالى قد وصى بالتقوى للأولين والآخرين فقال سبحانه وتعالى ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba tó láre ga ọba tó ṣe ìpayà rẹ̀ mímá bẹ̀rù ẹ̀ mójútó àwọn àlà ẹ̀ ní ọ̀nà àátọ̀ tàbí sóríire láyé àti ọba tó láre tó fi agbára wa mùsùlùmí wa wa síbi ọlọ́run ọba ọba tó láàrẹ ga tó ṣe wípé òun gangan fúnra rẹ̀ òun ní sàmójútó wa ọlọ́run ọba ọba tó láàrẹ ga nú al-Qur'anil Karim oníṣàwá minkum man asarra al-qawla wa man jahara huwa mustakhfin bil-layli wa saribun bin-nahar min bayni yadayhi wa min khalfihi. يحفظونه من أمر الله إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله بقوم allahu bi qawmin su'an fala maradda lahu wa ma lahum min dunihi min wal ọlọ́wọ́n bọ́ bá tọ́lá rẹ̀ ga ó ní kí àti kọ̀kọ̀ àti gbangba kò sí lè tọ́pa mọ́fọ́lọ́wọ́n bọ́ bá tọ́lá rẹ̀ ga gbangba ní gbogbo ẹ̀ ọlọ́run ọba ọba tó láàrin ga kò sóhun tí ọ̀mà kò sí nǹkan kan tó pamọ́ fún ọlọ́run ọba wa ń sọ àánú ẹ̀ lórí àwa tá a jẹ́dá ó ní àwa tá a jọ mẹ̀dẹ́nìyà lahu mu'aqibatun min bayni yadayhi wa min khalfihi yahfazunahu min amrillah ọlọ́run níwájú àwọn ẹ̀dá báyìí ní ẹ̀yìn wa àwọn kan bẹ tọ́lọ́run ọba ọba tó láàrin ká ti gbéṣẹ́ fún tí wọ́n ń gbàṣẹ́ fúnra wọn tó ṣe wípé táwọn kan bá wà pẹ̀lú ọmọ ẹ̀dẹ́ nìyà látòrò dìdájí làárọ̀ táwọn àyùn bá lọ àwọn mìíràn gbàṣẹ́ làárọ̀ ó tún dalẹ̀ káwọn tó lọ kí ni iṣẹ́ tí wọ́n ń ṣe ọlọ́ni yahfazunahu min amrillah wọ́n ń ṣàmójútó ọmọ ẹ̀dẹ́ nìyà níbi nǹkan méjì alákọ̀ọ́kọ́ wọ́n ń ṣe àmójútó rẹ̀ pẹ̀lú wípé gbogbo nǹkan tó bá ṣe pátápátá àti ń tọ́ sọ àti ń tó wù níwájú jẹ́ ni wọ́n ń torí ìjọ tí ọba jábọ̀ kọ́ má bàa láwọn àwí tí ó wí wájú ọlọ́run ó dé tíra rẹ̀ hàn kedere ni ó bì hàn tó náà máa rí fún ara rẹ̀ nǹkan tó fọwọ́ ara rẹ̀ tì tó fi ọwọ́ ara rẹ̀ tì síwájú lélẹ̀ ẹlẹ́ẹ̀kejì yahfazunahu min amrillah àwọn màláíkà yìí wọ́n wà máa sọ bẹ̀ẹ́dẹ́ nìyẹn wájú wọ́n máa sọ lẹ́yìn wípé ntí ọba sí nínú kádàrá ntọ́nà ọba kọ́ ọ́ lẹ̀ mọ́ láburú kọ́ mọ́ ṣẹlẹ̀ sí i ọlọ́mọba ọba tó láàrin ga bó sì jẹ́ pọ́ lágbára tó ọba oníṣọ́ ni ó tún yẹ àwọn tí ń ṣọ́ wa tìwá látara àánú ẹ̀ wọ́n wà mọ̀ sọ wa wájú mọ̀ sọ wa lẹ́yìn nítorí kí ntọ́lọ̀ ọbọ̀ kọ́ mọ́ wa láburú kọ́ mọ́ bá ṣẹlẹ̀ sí wa. ìyẹn ló fà á tóbi jẹ́ ọjọ́ wípé tí olùṣọ́ bá ń bẹ níbì kan tí oògùn ṣọ́ bá ń bẹ níbì kan tí nǹkan kan bá ń bẹ ń bì kan tí yẹn lè sádi gbogbo ẹ òkú ni níwájú ọlọ́fọ̀n bọ́ba tó la rẹ̀ ga ẹnìkan ṣoṣo tá a lè sádi tó lè sọ wa òun náà lọ́lọ́fọ̀n bọ́ba tó la rẹ̀ ga ìyẹn lọ́lọ́wọ́n bá fi sọ kí wallahu khayrun hafidha wa huwa arhamur rahimin ọlọ́run ní tí wọ́n bá ní ẹni tó lè sọ ọyàn tí sọ bẹ lọ́dọ̀ rẹ̀ ọlọ́run bọ́ba tá bá ń sọ̀rọ̀ ọ̀kẹ́ kò sẹ́ni ó lè kẹ́ èèyàn bí ọlọ́run ẹ̀yin ẹrú sin ọlọ́run tá a ń bẹ́ẹ̀ nu mọ́ṣáláṣí lónìí abùkátà ti sọ ọlọ́run wàláhì abùkátà ti sọ ọlọ́run bá mọ̀ tẹ́lẹ̀ pa abùkátà ti sọ ọlọ́run bá mọ̀ Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tọ́lọ́ ń fẹ̀sìn rán àwọn èèyàn abúdé tẹ̀sí wọ́n ó sì dáhùn kí ó tó di pọ́ lọ́wọ́ bá túbúlẹ̀ torí pé kọ̀lẹ́ lómi tí ó ṣáàjì àyàfọ́ lọ́hùn ó ṣáàjì ọlọ́hùn ọba ọba tọ́lá rẹ̀ gan ọlọ́hùn sì túbúlẹ̀ tí kì í bá sọ láàṣọ ọlọ́hùn ó súnmọ́ kọ́ bá a lọ ó lè jẹun fún alápèjúwe mi àwọn tó bá wá hálùkọ́njọ́ ní ọgbọ́n yẹn ìyàwó rẹ̀ mọ́mọ́ wa Aisha radiyallahu anha ọmọge ẹyọ kan ṣoṣo tá a nàbì sallallahu alaihi wa sallam fẹ́ràn òun ló sì òun náà tún wá lẹ́rú obìnrin lọ́wọ́ àgbẹ̀ ẹrú obìnrin yá ẹrú ó yẹ kọ́ mọ̀ yẹ ọ́ ṣe mi ṣe ń gbìyànjú ṣe ń tọ́jú mi kò ó ní ìjọ tèmi bá kú ọmọ eke ìjọ náà nìwọ dọmọlúwàbí mo bọ́kùn ẹrú kù ọlọ́run ẹ̀ tí bá ti kú kọ́ máa lọ ọlọ́run náà dọmọlúwàbí nù èyí ṣe ẹrú mọ́ kí la ẹ ó sì lọ sàdánù ó sì lọ sàdánù láìsí ọ̀bájú àdùnmọ̀ lọ́dí yà lọ́wọ́ àná láìsàn bá dé yóò wá lélẹ́ yà mà tọ́jú àìsàn títí tí yá yọ mà gbádùn ẹ wá àwọn dókítà lọ ẹni gẹ́gẹ́ ni ah ẹni tẹ́ ń sọ̀rọ̀ rẹ̀ ṣé bí ṣe ń ṣe bí ṣe ń ṣe ni bí ṣe ń ṣe nù ah wọ́n ti sàǹkan lu eléyìí o wọ́n ti sàǹkan lu o ọmọ ọ̀dọ̀ tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ti sàǹkan lu o. Aisha radiyallahu anha ọwọ́ akọmọ ọ̀dọ́ wọn náà ó ní ṣé ọ̀sán nǹkan sí mi à ah, ó ní ìyá mọ́sán nǹkan sí yìí o kí ló dé mi mo ṣe ó ní òní là níbi tí mo ṣàṣeyọ láéláé ikú lóògùn ẹ̀ ó kù nítorí tó kọ bá kú tán lèmi dọmọlúwàbí ẹ dákun tẹ́lẹ̀ tẹ́ bá lè dé tẹ̀sí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tètè mú tí ẹlẹ́tẹ̀ bá lè dètè sí Aisha tó bá mu sáwà yìí wá bùkátà sí sọ ọlọ́run àbá bùkátà sí. sáà bùkátà sí sọ látọ̀dọ̀ ọlọ́run àbá bùkátà sí. ẹ dákun iṣẹ́ yọkan ni ẹ wò òun ní sọ kó o níbi dán kó o lọ́wọ́ àwọn alásàsí kó o lọ́wọ́ àwọn èèyàn bíi kò wá sáwùjọ bíi tí wọ́n sì. fáwùjọ bíi kan bẹ tí ọ̀sán alásàsí rọlọ́pàá àṣẹ àpò tiẹ̀ sì tún sẹ́kù láyé àwọn kan bẹ tẹ́kọ̀ àti kékeré náà ti lépa rẹ wọ́n àkọ́kọ́ sẹ́kù nìsí. o tún wá sẹ́kù láyé wọn pẹ̀lú àgbájá náà ní ìsìn gbáyé o tún wá ara yé e sí inú ọmọ mi hàn. yẹ̀ni wọn bá tọ́lọ́ wọn bá kọ́ ọ́nú ayé o tún rìn ṣe òun wọ sọ yíyí ọ kìí ṣe wípé ọ̀ ń bẹ lórí ìdùbúlẹ̀ àìsàn inú wọn ò ní dùn. arákùnrin alíjì sọ lọ lọ́wọ́ àwọn afẹ́ àjọ ẹ̀ mọ́fì àájọ bí yorùbá ṣe máa wí àní ni ọmọ jẹ ṣùgbọ́n òdodo yìí o. ọ̀kanu nínú ibi tá a ti ní ìṣọ́ lọ́dọ̀ ọlọ́run tó sì jẹ́ pé kò sẹ́ni tó lè ṣe lẹ́yìn ẹ̀. ẹ dákun ẹ yẹrí sin ọlọ́run tá à ń jọ bẹ́ẹ̀ nu mọ́ṣáláṣí tá a bá tún kú ń bẹ̀ o ẹ wo bẹ́ẹ̀ sin ọlọ́run ọba ṣe dà ní ayé lónìí ẹ wo báwọn èèyàn ṣe ń fi ìrújú tan èèyàn jẹ tẹ́sí ń dẹ̀sìn irú ọ wá sọ ẹ̀sìn di àkàbà tí ó máa kàn lọ ibi tí ń fẹ́ lé ayé kì á ní àǹfààní tèmi ni nígbà ní àǹfààní rẹ wọn ọmọ bá tẹ̀sí mu kò sí ntọ́kàn ńlọ bẹ́ẹ̀ ni tẹ wá ń wí kí a tẹ́bẹ́ yìí náà lẹ́ máa sọ pé ọlọ́run wí báyìí ànábì wí báyìí ó sì dàrú mọ́ ẹ lójú ìrújú àbùkátà sí bọ́lọ́run ọbọ̀ ó ti sọ wa pọ́ torí ìrújú ní má sọ̀rọ̀ ní mọ̀nàbìkì lọ́lọ́wọ́n bá fi sọ́nkọ́ àwọn mọ̀nàbí pé fi qulubihim maradun fazadahumullahu maradan ọlọ́run láìsàn bẹnu ọkàn wọn àìsàn tí ń ṣe wọn àìsàn iyèméjì ni ìrújú ni tànàbà Muhammad sallallahu alayhi wa sallam níbi máa ń ṣàdúrà pé ìrẹ ọlọ́run ihdini lima ikhtalifa fihi min al-haqqi bi idhnik nígbà tó dodo bá fẹ́ dojúrú ìrẹ fò dodo màmí ẹ lákùn. Abukata sí bó lọ́lọ́run bó ṣe sọ agbó níbi ìrújú kó má ṣe pé ìrújú ọgbà ẹ̀sìn ọlọ́run tó lọ́la àfihàn máa lọ. kó má ṣe pé ìrújú yóò gbé agbó níbi òdodo awa adéwájú ọlọ́run àwọn afọwọ́ bólẹ̀ ọlọ́run ní jẹ́mi àti yan fọwọ́ bólẹ̀ ẹ lápá ní ìdí ìṣọ́ ọlọ́run. abùkátà sí ìṣọ́ ọlọ́run ọba ọba tó láàrin ga fi dáfà ìṣòwò hàt ìrújú ti wá pọ̀ láyé lójó ti pọ̀ láyé gbogbo ẹ̀ náà wá ní kálukú wá ń fi ń ti sẹ̀sìn ọlọ́mọ mọ̀ já sẹ̀sìn wájú ọlọ́run ọlọ́mọ mọ̀ já sẹ̀sìn wájú ọlọ́run ẹ̀yẹ ẹrúsìn ọlọ́run nínú tá a bùkátà sí kọ́lọ́mọ bọ́ sọ wá ń bẹ̀ tá a sì lè là ń bẹ̀ owó ni pé kò sẹ́ni kankan tí ń bẹ́ẹ̀ lọ àìjọ́ fẹ́ràn àdùn àdùn oúnjẹ àdùn obìnrin àdùn ìgbádùn àádùn àádà àádà mọ́tò tó dáa ilé tó dáa nǹkan kan asáfẹ́ gbádùn láyé amẹ́ríkà ń bẹ láyé tí ọ̀fẹ́ gbádùn. bó bá ṣe wá gbogbo lẹ́nu kálukú sí ni ẹlòmíín wá àdùn tiẹ̀ níbi kí ayé ìyàbá ìmọ̀ à kò ní rọrùn o tó bá la pé kọ́ pa ìyẹn ẹgbẹ́ rẹ̀ kó lè bá ara yíyọ pa. àbí ẹ bá wọn ọmọ kékèké tí o tó ẹnì kí ẹ dọ́mọ yahoo tí ì bá sọ̀dọ̀ àwọn ọ̀dọ́ ní bẹ́ẹ̀ ní àwọn àgbàlagbé dọ́mọ yahoo yahoo boys náà wọ́n ń pè wọ́n sọ pé yahoo men. ibi bá wálé ayé àwọn adùn ni à ń kó pátá à ń lọ kó pátá obìnrin. ìgbà kan àwọn ayé náà ni àwọn adùn ni abùkátà sí kọ́nà ọbọ̀ sọ́wọ́ akọ́ ńlá wa níbi adùn tí ó kó bá wa wájú ẹ̀ ẹ̀ ìjọ tó lọ́wọ́ bá sọ̀rọ̀ ànábì wa Yusuf alayhi salatu wassalam nígbà tí wọ́n fẹ́ kó bá a ọlọ́run ọba tó láàrin ká ní pé lawla arọ burhana rabbihi tí kì í bá ṣe pé ọlọ́run ọba fi ẹ̀rí máa sọ mi ẹ̀rí máa jẹ́ mi sókàn hàn án tọ́lọ̀ ń fi là á. ọlọ́run ní kadhalika linasrifa anhu su'a wal fahsha. ọlọ́run là á ṣe bẹ́ẹ̀ fún kálí bá a gbé aburú. adùn lẹ́lòmíì wá tó dẹ̀ntì ń takìtì. wọ́n lò máa àdùnlé ẹlòmíín wá tó kárùn tó ṣe wípé ó di kọ́ máa kájọ iye ọjọ́ tó kù tí ó lò lé ayé àdùnlé ẹlòmíín wá tó jẹni tó ṣe pé ọlọ́run ọba ṣe ọmọ fún yìí sì fọmọ sóògùn tí ó máa gun odidi èèyàn mọ́ṣẹ́ yóò sì máa padà fi wòye ẹ wà níhò àdùnlé ẹlòmíín wá tó ṣe pé yóò máa sọ wípé kò sí nǹkan kan nu tọ́lọ́run ọba já tó wọ́n fẹ́ nu òun jẹ́rí ẹ dákun sí èèyàn bẹ́ẹ̀ nu tọ́lọ́run dàbí èèyàn sí èèyàn bẹ́ẹ̀ bó láti ṣe abùkátà ti sọ ọlọ́run níbi àwọn nǹkan tá a là kalẹ̀ ẹ dákun ìwú ni ọwọ́ àrọ kiri ká wá nú ẹ ìwú ni ọ̀rọ̀ kiri ká wá nú ẹ abùkátà ti sọ ọlọ́run níbi ìwàkiwà lẹ́rọ́ pípa ọ̀rọ̀ ẹ̀yìn sísọ jìbìtì lólù àbòsí ṣíṣe iṣẹ́ gbájú ẹ̀ ṣíṣe ìjàmbá ṣíṣe bọ́ọ̀lù ọlọ́wọ́ bó ṣe sọ wa tí ó fi gbà lọ́wọ́ wa abùkátà yìí sọ ọlọ́run bọ́ ọba tó láàrin ga lórí ẹ̀ ọlọ́run bọ́ wọlé àìjọ bẹ̀rẹ̀ èmi àti ọlọ́run ní fi alẹ́ láì sọ ó fi wá sí kọ̀ǹkẹ́ dáadáa. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah adọ́pẹ́ fọlọ́ ìkẹ́ ìgẹ́ ọlọ́run kọlọ́ba anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀yẹ́ rúṣin ọlọ́run yẹ́n bá ti ń sọ ọ́ lọ àfikọ́lọ́ máa sọ wá. anabi wa yakub alayhi salatu wasalam àwọn ọmọ tó finú ara rẹ̀ bí tọ́jọ́ mẹ́ẹ̀. wọ́n sì láwọn ọgbà àbúrò àwọn àwọn fẹ́ mú lọ wọ́n á mú wọn àmú padà sílé wọ́n lọ jù bìkan ìgbà wọn jù bìkan náà wọ́n pẹ́ wọ́n sì rẹ̀ wọ́n sì fẹ́ rẹ̀ jẹ́ wọ́n sì mú wálé ọmọ rẹ̀ yẹn wá bàbá wọn ni ti ya fún yín. ó tún lọ ó tún ọdún mélòó kan tún láàbúrò rẹ náà kí bàbá àwọn tún wọ́n ní káwọn ọmọ wa ń bi táwọn ti ń rajà ah. ó ní hali amanukum alayhi illa kama amintukum ala akhihi min qablu yìí tó fọkànbalẹ̀ sẹ́yìn yìí lè fọkànbalẹ̀ sẹ́yìn yìí mọ́ ebi kò ṣe fọkànbalẹ̀ sí lórí ẹgbẹ́ ẹ̀ ló ẹ̀ mú lọ ẹ̀ fún padà wá. ṣùgbọ́n fallahu khayrun hifdha tá a bá ń sọ̀rọ̀ ìṣọ́ ìṣọ́ tọ́lọ̀ lọ́jà fallahu khayrun hafidha tá a bá ń sọ̀rọ̀ ẹni tí máa sọ ọ̀yàn kò sẹ́ni tó lè sọ ọ̀yàn bí ọlọ́run ẹja wá ìsọ lọ́sọ̀dọ̀ ọlọ́run tá a bá rí sọ lọ́dọ̀ ọlọ́run bọ́ ọba tó láàrin gan láwọn àgbésẹ̀ torí àfikọ́ lọ ń sọ wa láwùjọ wa ọlọ́run níjà ṣiṣẹ́ o ọlọ́run níjà ṣẹṣẹ gbé o ọlọ́run wọlé ayé tó bẹ̀ kò níjà fọwọ́ ara wa fàjọkọ̀dé aburú lé ra wa lórí ọlọ́run bọ́ ń là wá aburú àwọn pàkúté táwọn ẹ̀jọ́ ọlọ́run ti kẹ́ ẹ̀lẹ̀ fún wa tọ́lá ẹ̀ máa yẹ tàkúté ọlọ́run ní òjò kó sí ọlọ́run wọlé ẹni tó bẹ̀ kò ní já kó tàkúté o ẹ dákun ẹ̀yẹ ẹrúsìn ọlọ́run tá à ń bẹ nu mọ́ṣáláṣí àbùkátà sí sọ̀rọ̀ tọ̀dọ̀ lọ nínú téèyàn fi rí sọ ọlọ́run ní ala Yusufu aleyhi salatu wa salam ala níbi aburú níbi pàkútí aburú tí wọ́n kẹ́lẹ̀ fún ọlọ́ọ̀ni àwọn ọlọ́wọ́n bọ́ bá tọ́lá ẹ̀gálá là ń bẹ̀ kadhalika linasrifa anhu su'a wal fahsha ọlọ́ọ̀ni innahu min ibadina al-mukhlasin innahu min ibadina al-mukhlasin nínú àwọn ẹrú sìn wa tí fọkàn sìn wa tí èé dàyà kọ nǹkan míì lẹ́yìn wa ni Yusuf wa al-ikhlas táwọn eléyìnbó ń pè sincerity abùkátà sí kọ́yẹ́ gbọ́dọ̀ tá a bá ń ṣe à ń ṣe nítorí ọlọ́run wàláhì bí aburú náà ṣe wulẹ̀ kó tóbi tó ọlọ́run bọ́ làwọn bẹ̀ kásámọ̀ ṣe tiwa nítorí tọ́lọ́run má wá rí wọ́jà sáré pé torí ọlọ́run ló ń ṣe tó ń ṣe o ṣé o sá ń ṣe nítorí ọlọ́run lóòótọ́ kò sí bá burú náà ṣe tó ọlọ́run bọ́ làwọn bẹ̀ ọlọ́run ọba tó la Yusuf ọlọ́run kọ́ lẹ́yìn kọ̀ọ̀kan wa náà ẹ láàfin ká alákọ̀ọ́kọ́ nù báńbẹ́ lé báńbẹ́ lóko ẹja ní ìkìlás báàní báàní ẹja ní ìkìlás báńfẹ́ báàfẹ́ ẹja ní ìkìlás báńtọrọ ẹja ní ìkìlás ọlọ́run bọ́ bàtọ́ láàrin kó sì mọ̀ làwà. nǹkan alákọ̀ọ́kọ́ nù. nǹkan alákejì ọlọ́run ni pété ọlọ́run ọba wọn bàtọ́ láàrin gaba gbèbó èrò aburú ro àwọn èèyàn kan fọlá àmọ̀rọ̀ dàgbà bò kò sí ètò ọjọ́ dàgbà. kí ẹnìkan lè dá aburú tọ́lọ́ ti kọ́ tó ti ní ọbẹ̀ dà padà kò séńtọ̀ ó wá ní wa ma lahum min dunihi min wali kò sẹ́ni tí wọ́n tó wá lè gbára lé tí ó gbà burú yẹ kú tàbí tí ó dín jẹ́ ọ bá wọn àfọwọ́n nìkan náà ẹ dákun àtawakkalu ala Allah gbígbára lọ́lọ́ ká má gbára lé nǹkan míì tó yàtọ̀ sọ́nù tí èèyàn tí wọn bá fi awọ òkété tí wọn bá fi gbá tíra láwọ àbí gbá nǹkan kan láwọ fún èèyàn nítorí kí mọ́ bá a ṣe ẹja mọ̀ kó kété nkú náà o ìyẹn lọ́kọ́ àgbọ̀ mi sọ kété nkọ́kọ́ kú náà kátó ráwọ̀ rẹ̀ àbí òkú ẹ̀dá kò torí tọ́lọ́ tó bá yẹ kó kété kú kátó rárọ̀ awọ rẹ̀ gbá nǹkan láwọ̀ ẹja mọ̀ kó àwọn òkú jọ ẹja gbára lọ́lọ́run káàmọ̀ pé ọlọ́run ló lè sọ wa níwájú òun ló lè sọ wa lẹ́yìn àwọn dókítà gan bí wọ́n bá fún yàn lóògùn òun yàn ọlọ́run jọ bá láwọn torí gbọ́dọ̀ wọn ká ní ìwòsàn sí lọ́dọ̀ wọn à kó dá ìwòsàn sí bí oògùn wàláhì ọ̀dọ̀ Ọlọ́run bá lọ wa. lébi jọjọ pé irú àìsàn kan náà yóò máa ṣe èèyàn méjì mẹ́ta wọ́n máa lo oògùn kan náà ẹlòmíì ó gbádùn ẹlòmíì ò ní gbádùn. àfikún Ọlọ́run máa ṣọ́ wa. ẹ dákun ẹni tí bá ń wáṣọ Ọlọ́run nínú tẹ ká mójútó aláàfọ̀nyà lè lọ́s ẹlẹ́ẹ̀kejì òun ni àtàwọn ẹ dákun ẹlẹ́ẹ̀kẹta làdúrà ìyẹn wọn máa bẹ ọlọ́run dáadáa ṣé wàá rí ibi táwùjọ wa ti dé ibi tílé ayé ti dé lónìí wàláhì ìlú wa la ní ìdí special àdúrà fún sọ special ni o gbọdọ̀ pa àmọ́ tí ń jẹ́ special special tó special dáadáa fún sọ ọlọ́run kó o níbi gbogbo nǹkan tí mo mẹ́nu balẹ̀ kan ẹni tí wọ́n fẹ́ ṣàṣàkùṣà sí bó láti mójú tájú àdáadáa tí ọlọ́wọ́n mi ní jọ́ràn á. ànábì muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n àdúrà tí máa ń ṣe tí fi wá sọ ṣùgbọ́n nígbà tó ọlọ́wọ́n bá sọ kúlẹ̀ a'udhu rabbin nas kúlẹ̀ a'udhu rabbil falaq kálẹ̀ fún ànábì gbajúmọ̀ méjèèjì dáadáa. torí gbogbo ọ̀nà táwọn èèyàn ti dètè sí èèyàn gbogbo ẹ̀ làwọn súrà méjèèjì kó sí mu ọlọ́wọ́n bọ́ mọ̀ làwọn o ẹlẹ́kọ̀ọ́ àníjì bẹ́ẹ̀ lọ́hùn lórí ewu tàwọn alásàsì ewu àwọn tí máa gbẹ́ kòtò aburú fún yàn pé a ti gbẹ́ kalẹ̀ tán kọ́kàn bọ́ bẹ́ẹ̀ kọ́ yẹn ṣẹ̀ ní káàtì sí a sì rọ́yìn pẹ̀lẹ́ lórí. a ní ìdìbẹ́ lọ́n lórí ẹ̀ a ní ìdìbẹ́ lọ́n lórí ewu rújú tẹ̀sán ọlọ́wọ́ mo fi ní bọ́mà lọ́wọ́ tá dúró déédéé ẹ̀jẹ̀ àwọn abẹ́ ti anábì náà máa bẹ́ lórí ẹ̀ ìdíni lima ikhtalifa fihi minal haqqi bi idhnik ọlọ́run ṣàánú mi gbogbo ibi táwọn àwọn èèyàn ọba ti fẹ́ jọra wọn mọ́ ọlọ́run ọba fòdodo bẹ̀ fi mà mí ṣàánú mi má jẹ́ n ṣiṣẹ́ má jẹ́ n ṣìwí má jẹ́ n fẹsẹ̀ kọ́ ẹ lákùn á ní ìdìbẹ́ lọ́run lórí adùn gbogbo wa yìí ní bá káàkiri táàfin ní wọ́wọ́ táà ní wa táàfin ní wáyé táà ní wa. Ta tá a fi ní fẹ́ bìnrin tá a ní sóbìnrin fẹ́ gbogbo nǹkan yìí la nídìí ìbẹ̀rù la nídìí ìbẹ̀rù ọ̀hún lé lórí ọlọ́run wọlé ayé tó bẹ̀rẹ̀ yóò bá bí èmi àti yóò yóò fi aṣọ pọ̀ngẹ́ dáadáa o inú wa alákùn lè ṣe é kọ́ di irun abẹ́lé ìjà àbàtì jẹ̀dí akéwì sọ̀rọ̀. wàhálà ìjọba wà á ẹgbẹ́